àwọn tá àwọn ọdún owó bá ti dé wá ọba àdúgbò yẹn lẹ́kùn ní kókó wọn bá wà ń kàkùn máa wọ ọgbà fún ọmọdé ní láti fi kó. yèdí mi kọ̀kọ́ mi nà ọ̀sẹ̀ mi lè fa àbàrẹ̀ àdàkọ̀mọ́. àwọn bá àwọn ọmọ yẹn ọkọ̀ wa jẹun ẹ̀ eh, dáìdá ẹlòmíì jẹ́ ìtọ́ jẹ kù láàárọ̀ ọjẹ lọ́sàn-án nítorí pé wọn ò fẹ́ gẹ̀gẹ́ kú jẹ bẹ́ẹ̀ bá déwájú ẹlòmíì ń tà bá sínú ẹ̀ wàá máa wù pé ta yìí náà ló sì tẹ gbogbo eléyìí sí búrẹ́dì lọ́ọ̀gì sàndéènì ẹ̀yìn wọ́n wá kó sí òkè bọ́ọ̀bù lálájà ìjàsílẹ̀sì wọ́n tún wá tètè wá gbé ẹ̀bà àtẹ̀gúsí wá èèyàn máa wù pé sẹ́yìn ó sì yẹ àwọn ìyàwó rẹ̀ wọ́n ní à ah, aláàjì ẹ̀ wọ́n ṣe ọlọ́run fún bàbá fún ló jẹ́ yé gbogbo ẹ̀ wọ́n yẹ tán ọ̀ jẹun rẹ̀. yẹ kìí fi ìbẹ̀rù ọlọ́run tí kò lè jọ tiwa. ẹ ké wuli ẹ pé a fẹ́ kí ṣe ọlọ́run. ntọ́lọ́run báyìí ṣe fún yẹ ẹ̀ fi ṣe fáàrí. ẹ wo àwa nílẹ̀ ni gbogbo jàmbó ti pé àfọwọ́ àti ọlẹ́sẹ̀ máa wá kéde ẹ̀lú sáà ṣe àmà nígbà ní ọ̀la ṣílẹ̀tọ̀ tó ń kọ́ ti ní lẹ́sẹ̀ wá sáà tí ọkọ̀ yóò máa bọ̀ wá ọkọ̀ tó sì lọ́ọ́ rà nìyí ọjà gbogbo ìgbà náà ní gbogbo ìgbà olówó sàfẹ́ sáyé. fáànù táwọn òyìnbó ṣe tó ṣe pé bọ́kọ̀ bá bọ̀ kò ní dún òun wá ní wọn bá àwọn yìí padà kọ́mọ ṣe mẹ́ẹ̀lì kan ní bọ̀ kó kájú tí wọ́n ìgbésà náà tún dé àwọn bá àwọn sí àwọn sí wù tó fún wa náà ni ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀. gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé lè ṣe jẹ́ ìwà ìfojú wọ̀nyí àwa la kó bá àwa àtòní la kó báyìí ìbáyé ọ̀hún náà nìyí ìbáyé ọ̀hún náà lẹ́yìn náà ṣe nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ irú wa yìí èyí ṣe tí ò rí bí tiwa ti wí lónìí àwa la fi tó ayé yín là bàbá ẹ má ju tẹ̀sí báyìí gbogbo ẹ ti polúkú oṣù báyìí gbogbo ẹ ń tẹ́ yányá báyìí kọ́dà àwọn bàbá wa àgbà lọ́mù nílùú ńlá lọ́mù ọ̀dà àwọn àwọn gan lọ́wọ́ wọn kọ́ kúrò àwọn yà. ẹ̀yin tẹ́ máa ń fún ní nǹkan àwẹ̀ ẹ wo tọdún tó lọ ẹ wá wò sí tọdún yìí ẹ wo yẹn tẹ́ ẹ ti nílé lẹ́sìn ẹ wá wọ àwẹ̀ tọdún yìí kí ẹni tí ó fún yín ni wọn ò tí ì fún yín ẹ̀yin máa ga àwẹ̀ ẹ̀rọ ọlọ́mọ ẹ̀yin olówó nígbà wẹ́wàá 28, eight ẹ̀ẹ́dẹ̀ máa gé mílíkì òsì carnation kankan 28, eight bẹ́ẹ̀ bá ṣe sàárà àti ìsìn ló ti dá àti ìsìn ni wọ́n ti ṣe sàárà ramadana kìí sàwé di twenty eight àwé di twenty seven ẹni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá ìṣekú ṣe sàárà ló ṣe kí wọ́n bẹ̀ mi mú ẹ̀yin náà lè mú mílíkì ẹ̀ sọ́ra yín ọ̀pọ̀ kú torí mílíkì carnation òsì kan wá gbọ́ ni ẹlòmíì òwò expiring date mílíkì tó ti díù láti di oṣù ọdún ọdún kààbọ̀ ẹ̀yin àgbẹ̀ ìyá adébá tútù kan sí. báwa náà ṣe wà láha ara oṣù níbù níbẹ̀ náà lọ dákẹ́ máa ní ọmọ yóò sọ alẹ́. àbùkọ́ fún yín lásán láti àlàó wọ́n kí ọ̀rọ̀ wọ̀ nígbà èmi kí wọn láàyè lẹ́gbẹ́ àtúbẹ̀ kọ́ kí wọn ní ẹni bá wọ̀ yá wọn fọ láti ìgbà kan lọ́nà ọlọ́run ní sèkú ọtí lè tí wọn fi gbà á ọlọ́mọsà wọlé ọmọ ẹ̀mọ́ tí mo dúpọ̀ tì í wọn kò síwáyé fún mi ọlọ́mọsì máa gbà torí báyìí wọn dáa wọ́n sì rìn rí wọ́n hù ú rí wọ́n sọ ọ́ rí. ṣé bàbá ti fún ẹ̀lú ta àgbá yìí tó èsì báwa la ní wọ́n àmọ́ fọlọ́ lu ẹ̀rọ náà yóò àgbà. àfàwà eléyìí láti gba gbogbo ọ̀yọ́ sórí èsì. mo kí wọn púpọ̀ ẹ̀dá pọ̀ ẹ̀dá pọ̀. lágbára ọlọ́run ẹ̀ ní nájà padà sí ọ̀la àfa yín wájú ọlọ́run ọlá àwọn tó gbé àfa yìí wájú ọlọ́run mo ti tọrọ rè ọlá pàlejò ní nìbàdàn mo sì wà nínú èèyàn mẹ́ta tá débi ní tọ́ba sàdúrà ọlọ́wọ́ gbọdọ̀ wọn gbà. sallallahu alaihi wasallam. àlejò ní nìbàdàn wọn padà nù mí àti pé àdúrà láti fi bá ṣe ọlọ́wọ́ gbọdọ̀ wọn gbà. lágbára ọlọ́run lágbára ọlọ́run kankan ní amiina. ẹ̀yin yá wa ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo yín pátápátá. bàbá wa ìfọwọ́ mọ Oòduà àwọn abùkádà gọ́ọ̀nì àlá bàbá abùkádà gòkè yìí púpọ̀ wọ́n ti mọ̀ àwọn Oòduà investment money kì í ṣe tàwọn OPC o. ọlọ́run jọ dáa fún yín. amina. ẹ̀mí yín kù dáadáa ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tó bẹ̀ ẹ̀yin lè jókòó sí bàbá bàbá mi à tó wà èmi ọmọ akéwì lè mi lè ọmọ akéwì ọmọ ọmọ ọjà kéékèèké tí ọba gbà fún yín ọ̀la rẹ̀ lọ́fẹ́ kó dàrú wọ́n gbọ́dọ̀ gbà fún yín torí gbogbo bọ́jà yìí ṣe ń dọ́jà yìí kọ̀sẹ̀ yìí bí kankan bá ti dàrú ọjà yìí ẹ̀yin wọn kọ̀kọ́ wá kalẹ̀ fún yín so ẹni tí ọmọ èké tí ọba wá gbà fún yín ọ̀nà rẹ̀ ní lọ́wọ́ rí báyìí fún fẹ́kọ̀ bàjẹ́ so gbogbo ẹ̀yọ́ ọmọ èké ní ọjà ẹ gbà fáwọn bàbá yìí ìtìjú di méjì lára wọn àwọn wọn bí wa àgbà ni wọn ó di méjì so gbogbo ẹni tí ọba pààrọ̀ fún wa kọ́ra fún ọgbàgé fún ọgá òní sàlùwàlá bó sàlùwàlá òní kírun ẹ̀yin bàbá wa lọ́jà ọlọ́wọ́ jọ da fún mi. amiina. àwọn ẹ̀mọ́ wàláì bàbá wọn mú ọ̀dọ́ kí n tó wá gbàgbé fẹ́ràn wọn ẹ sọ bọ́ ṣe wọlé bá ń gbé kí n mo fẹ́ gbàgbé sọ ẹ fẹ́ràn bàbá yẹn máa bọ̀ wá gbé kalẹ̀ kó díẹ̀ àmọ́ àwọn tó bá fẹ́ràn ìnáwó ẹ máa wọ̀ ọ́ ẹ máa fẹ́ràn bàbá yìí ẹ mú wa. yìí ń wò yìí òun sọ màfẹ́ láàrin ilẹ̀ òun lọ wà. ó ti dín fún mi. sáwọn aláàfin náà bá máa bò. àfa ìmọ̀kù òdua investment àná ní àpò márùn-ún àwọn sọ̀pọ̀tì bàbá ni owó àdúrà ni ẹ̀yin òbí ẹ̀ bẹ̀rẹ̀ bàbá ni ẹ̀ fi jòkó wò sí mọ́tàlásì má bínú ọmọ ìyá mi ìwọ jẹ́lẹ̀ ìwọ tó ń dorí ètí tẹ́tà nǹkan fún ọ. ọlọ́run ní àrùn jẹ́gẹ́ mẹ́ta obì mẹ́ta nínú Ramadan. alájà ìjìde. alájà ìjì. ẹ̀jẹ̀ ń bẹ̀ dúró dọ́là. ẹ̀jẹ̀ sí bọ́ọ̀sì yẹn sọ̀pọ̀tì o bàbá àdúrà kan náà ní ìfìlẹ̀ nígbà wo bọ́ yẹn dìde bọ́ládé alájà. ọlọ́mọdé wọn fẹ́ bá fún yín ló jẹ ọmọdé tọ ìjọba wa fẹ́ bẹ̀ kó lè jẹ bá fẹ́. tọ́ba fún bẹ̀rù lọ́yún tó ń lé. inú àwẹ̀ yìí àwa àfa ọlọ́run kọ́sánú wa kọ́sánú ẹlòmíì wá wà àyàbá àbá ó dì wá gidi ni èèyàn gbọ́dọ̀ wá wò púpọ̀ àbíkọ́ lábẹ́ èlò lẹ́yìn fún wọn fún ọ̀ọ́kẹ́ èlò lẹ́yìn fún wọn fún ọ̀bá fẹ́ káwé orí bọ́. wàláì atọ́ta tó jẹ ní bàbá ìbọn owó ló kún ọmọ wáyìí dà àwọn wo òbí tó bẹ̀rẹ̀ wá sí o announcement o nígbà mọ́ máa ń lọ bẹ́ẹ̀ gan wà pé wọ́n á ju wa tọmọ pé kàtí bàbá rẹ kọ́lá jọ fún àìkú níta èmi kì sì ń láàbù gbogbo omi tó tọmọ bá yóò ṣiṣẹ́ lọ́sì ní pé mọ̀ tà dáadáa ẹ pé mọ̀ tà dáadáa ẹ̀yà àfìlẹ̀kì máa lọ fi jẹ́jẹ́ mi lọ. ìlà ọkùnrin ẹ̀. ẹ̀ ní tẹnu gbogbo owó yìí ti dọ́dọ̀ ló ti wọnú àpò náà. إذا أردت لعبادي أحب عبدا أي ربدا فليس يدر مفسد العباد ẹ̀yin yín lọ́jà àti bàbá lọ́jà àtẹ̀yìn olólùfẹ́ tẹ̀ wá ìkankan yẹn máa mú lọ lé bá ti jẹ́ iná bẹ̀rù ọlọ́run ò lè sí ò lè gbogbo tọ́pa yìí gbogbo nǹkan láyé wọ̀nyí wọn ọba níbẹ̀ wọ ọlọ́mọ wọn wulẹ̀ kí o èmi ò sí wọn lórí. àwọn bàbá ìmọ̀ wọn ni àwọn àgbàlagbà ni wọn ọba níbẹ̀ wọ ọlọ́mọ kí lọ wá lọ mọ́gà kọ́dà kó fowó pààrọ̀ wíṣíkìdì kẹjọ di irun kẹjọ máa hẹjú mọ́ra yín bẹ̀rẹ̀ ó pé ju kọ́ ọlọ́mọ́kà lọ because ọ̀bẹ̀rù ọlọ́mọ. Kini mu àgbẹ̀ alága àwọn kini mu àgbà rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní bíbá jòkó nílé tí mo ní àdíjà bá tẹ̀bàjà rí ọlọ́mọ mi ti ń ṣe lọ́hùn rẹ̀ tí mo jẹ́ gèlèdè tí mo jáde lẹ́yìn àdíjà tó mà sẹ́nu mi ò tún mà ọlọ́run wò nígbà yìí méjì mi ọlọ́run wá burú ẹbí pé kò ní sọ pé káì káì bẹ̀rù mi má jẹ́ ọlọ́run yìí ṣàbòsí kọ́dà ìkíní yìí ní sìn iná mẹ́mẹ́ bẹ́ẹ̀ bá ń wò lò kìtọ́ fọ́ ẹ wọ pé ẹgbẹ́ ọlọ́mọ sọ pé káì ah, káì yóò máa wọ báyìí tí èyí wá yí padà ìdí yóò ti máa wọ náà. àṣé gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ ẹgbẹ́ ìjọba ẹ̀rù mi àìbẹ̀wò ọlọ́run máa wà mú ẹ̀ wá jẹ́ yẹn rojú. kéyìfà kéyìfà máa takú nù nù wọ́n ní àmì ìkọ̀ ẹ̀yìn bàdàn kéyìfà máa takú nù nù wọ́n ní àmì ìkọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe fi rí èmi ọlọ́run ó sì fi yẹn ìjọba fún yín ẹ wò ìjọba dáàbò lọ́wọ́ yìí ọlọ́run bá wa san sí yín mákindé ní ẹ̀sán dáadáa ọlọ́run bá wa san ẹ̀sán dáadáa ọjọ́ kọ́ yọ stéèjì ó tutù dáadáa owó ń ṣe yá. àwọn ọmọ wa tí wọ́n lọ ilé ìwé ni wọ́n jáde ọ̀jẹ̀ ìyàwó ilé wọn kò sí pé rágbèjì wọn wà wọ́n wá iṣẹ́ sáfún fún mi ní ìyá àtúntò.

yín lẹ́yìn bẹ́ẹ̀ tí wàá náà tọ́jú wa náà àwọn méjèèjì ọlọ́wọ́ sàn wọ́n lẹ́sìn. kí ló wí. pẹ̀lú kọ́ bẹ̀rù ọlọ́run bá bàbá ìmáàmù yìí ti bẹ̀rù ọlọ́run pẹ̀lú kọ́ báyà ọlọ́run pẹ̀lú bá bàbá ìmáàmù yìí ti báyà ọlọ́run ẹ sẹ́ríkẹ́ wọn ò èmi ni màmá kò kedere àwọn èdè àìdè mi kan dáhà sí lo gíláàsì ẹmọ èmi dàrẹ́ẹ̀tì làwọn bàbá wò mí àwọn òjò bẹ wáyé kí mojú kò lọ́kàn ní dàbí kí ẹ máa jẹ́ ẹ̀gbẹ́ irú aṣọ òun máa wò àyè ṣe wàá mú gíláàsì. aláàfin tẹ́tí wà wọ́ọ̀yì tẹ̀bọ̀lógún mọ́. ní ìbẹ̀rù ọlọ́run bọ́ọ̀ bá ti páyọ̀ ọlọ́run tábìlógún máa torí yìí ó sì dó gbogbo tó lọ ní tó fẹ́ gbogbo ẹ̀ lóore ìwọ obìnrin ìjọ bẹ̀rù ọlọ́run wo yẹ ọmọ tó bí wo yẹ ọmọ tó bí wọ́n nìkan ló lè sún ọmọ ló lè sọ yìí tí bàbá nínú ẹ̀ ó sì bẹ̀rù ọlọ́run gbogbo wa wọ́n wọ̀nyí àwa kàn ń sinra wa nìyẹn bàbá abrasa ẹ̀ńnà ta ọdúnkàlùkì àbàkà tó mọ̀ ọkàn dáhùn láyé nìyí àwọn ọmọ mẹ́rin àwọn bí fún mẹ́fà ni wọ́n bí fẹ́ lómi méjì péré tiẹ̀ ń bẹ̀ mẹ́rin yòókù yìí ń gbé wọn wá ní àwọn ni wọ́n wá burú nù ilé bàbá ti gbélé kéwù kálukú lọ nù ilé bí tẹ́tì máa wọn máa lè nù báwọn yòókù bá ti lọ bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ lójú ọ̀nà tí ń ṣe é tẹ́ wá gbà ní rí pé ìwọ ìkíni wọ́n ṣe lé lọ́dẹ́gẹ́ nígbà tí èso ọmọ yẹn òun ló rí àfi àgbà jẹ́rẹ́ àpòní dáfẹ́ dọ́rin èso ọmọ yẹn. aláàbí jẹ́ kí wọ́n lọ yìí tẹ̀wọ́lùkù máa torí dùn. àwọn ẹ̀fọ́ bá ti báyà ọlọ́run tó gbé níbi báyà tàbí ọgbọ́n àtòrí ó rí tọ́ǹfẹ́ sùúrù náà ṣáájú bọ́ọ̀ bá ṣe sùúrù ní alayé lẹ́yìn wọ́n ló jiyàn yìí ara lọ tẹ wá sí nìkan ara bẹ́ẹ̀ sì nílẹ̀ ẹ̀ mọ́ wọn lọ́jọ́ ti lọ. nínú ayé tá a lò lọ́wọ́ yìí lábàgbọ́ táwọn méjèèjì ń sọ̀rọ̀ nílé pé ah, ọ̀nà kọ̀nà àti jẹun sán lásán lọ sí gbogbo ọ̀nà kọ̀nà àwọn gbọ́dọ̀ wá owó yìí o wọn lẹ́yìn ọmọ ìlé ìlọrí yá. àlá mi jẹ́ kí wọ́n mọ ìtẹ̀kọ́ odidi òkú gbé láì sẹ́ran odidi òkú a sì ti gbé wọn a gé wọn a gọ́wọ́ wọn a gẹ́sẹ̀ bí èyí bá ṣe pé èèyàn ọ̀bẹ̀rù ọlọ́run ó ṣe lè súnmọ́ ọmọnìkejì rẹ báyìí kó o sì rẹ lé kó o sì gé ẹsẹ̀ kó o gbé wọn bá ti oṣó lẹ̀ èèyàn dá ilaha illallah bọ́ ọba tí wọ́n bẹ̀rù ọlọ́run gbogbo gan ni ẹ̀ máa tẹ ọ lọ́wọ́ obìnrin bẹ̀rù ọlọ́run pẹ̀lú ọkọ rẹ torí pé bọ́lá ń bá pọ́kọ̀ rẹ bá bínú ọlọ́run wọn bá tọ́bajọ́ kọ orí tọ́jọ́ kọ gidi ọkọ tó sojú sí ẹ̀ òun là ń wí o kìí ṣe èyí tó lọ yé látàárọ̀ tó máa ń kalẹ̀ kù lágún méjì lóru ọwọ́ adó omi wíńdò wọn gbé sílẹ̀kùn àwọn alẹ́kẹ̀ẹ́ ni pé lẹ́kùn kọ́hún wíńdò lẹ́ńkan kìí ṣe èyí. ọ̀la bìtẹ́ kí wọ́n. pé kọjá káwé ọgbà lọ́wọ́ òun gbogbo èdè tó wá kàjọ nígbà èèyàn tó ní pé à ń lọ bí ìsinmi sínú fún wákàtí kan tó àwọn àlọ́ palẹ̀ lọ́jọ́ bàtà wà náà ra ọ̀lẹ̀lẹ̀ tá a ra òun náà wà á ra ọgọ́gọ́ ra skọ́ngì ọmọ àyálé mi láti dè èèyàn yìí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run àwọn tó dé èèyàn ni wọ́n jẹ́ mú wọ́n wá bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n jẹ́ àwọn ọmọ ọ̀sẹ̀ ọ̀hún kí àwọn ọmọ tèmi náà lọ́nà ìbẹ̀rù ọlọ́run náà. àlá bìtẹ́kì wọn lọ ìjẹ̀bùlógún máa jùrí lọ. bọ́ bá ti bẹ̀rù ọlọ́run gbogbo tó bẹ̀rù ọlọ́run ó ṣé kò dé èèyàn ni àbá ọlọ́run ló ní ká dé èèyàn tí ò jẹ́ èèyàn ẹ̀dá ọlọ́run lájọ ń jẹ́ họ́ọ́bì àjọ jẹun àjọ yàgbẹ́ ni àjọ tọ̀ ni èmi lọ́lọ́lá èmi lọ́ba èmi gọ́fúnà èmi mínísítà èmi pírẹ́sidẹ́ǹtì ìwà ní tọ̀bí ti yín yọ́ọ̀yà wúnú yóò kú. wọ́n bí tẹ̀jì wá yẹ̀lí ìlọ̀lọ́dọ́lẹ̀ hádìdù. wọ́n bí tẹ̀kùà pẹ̀lú bẹ̀rù ọlọ́run tó bá súnmọ́ ọlọ́run tó pa yẹ yẹ̀lí ìlọ̀lọ́kẹ̀lẹ̀ hádìdù. irin bíi bí ni ti le tóun yóò sì rọ̀ fún ọba yìí ó sì máa fi dára tó wù ọ́ látara tó ọba bẹ̀rù ọlọ́run bá a ti wà níyìí nísìnyí àjẹ́ ń láàrin wa náà ẹ̀yin àjẹ́ afọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ẹ má bínú wọ́n bẹ kí ló má jẹ́ wá gbọ́ wá sí àrídá ìbẹ̀rù ọlọ́run ni ó ti wo iye tóun jẹ sẹ́yìn bóyá bẹ́ẹ̀ tún bá Ramadan yìí ó ti wo iye ẹ̀jẹ̀ tóun ti mu sẹ́yìn bóyá bẹ́ẹ̀ tún bá Ramadan yìí ó ti wo èèyàn tó ń ṣe ní ìkẹdà bẹ́ẹ̀ fẹ́ kú baramada rẹ̀ ẹlẹ́kùn àwọn èèyàn yé èèyàn tí wọ́n bá ń dé tábà gbowó lọ́wọ́ wọn ẹja máa mọ̀ wọ́n o kí ló pẹ̀lú ó dé ààrẹ alájì adam ah orúkọ àfáwà àfáwà àgbà ńlọrin àbálágége alájì adam máa bọ̀. bí ọba sì kú ni ẹlòmí ọ̀dàn kú ni ikú iná ni nǹkan olú ẹ ti ṣe rògbò tó ẹ bá gbé irú ẹ ní ìlú èèyàn kọ́kọ́ máa dúró bọ̀ díẹ̀ díẹ̀ fún ọba tètè sí láti dúró ẹnu sàárè ayé tà ó ti ṣe rògbò tó yí wàdúrà ìwà ẹgbẹ́ yẹn mọ́ kú mọ́ ìyàbá bọ̀ ọbẹ̀ lọ́hùn ẹ̀ lọ́mọ ẹ̀ náà jẹ́bi ó á àwọn olóde yìí ó léètì kó tó ní ẹsẹ̀ tó léètì àgbo ní ti kò tó wa kó wá sí wá sí ọmọ kan mo rí àmọ́ ní síbẹ̀rẹ̀ wá sí mọ́tò rẹ̀ yọnu ìwọ lọ́wọ́ fẹ́ mú mú padà two thousand owó fáwọn ó ní two thousand lè ní pé ọ̀hún wà fún mi five thousand tó ròhùn kúrò mi jẹ gan ẹ ẹ̀yin jẹ́ bá mi lọ ẹ kó mi jẹ ẹ̀ wa owó fáìlì ní ọjọ́ rí kan ó lóun ṣe five thousand àbí lọ́jọ́ kó dáadáa kọ́ fẹ̀yìn tì. àtàhámọ́nù ló ń dá ààyè. ẹ̀yin Ìbàdàn ẹni náà wọ́n wá fún mi ní tọ́píìkì àdìbàjá ọmọ ọ̀yá mi wọ́n fún mi ní tọ́píìkì tọ́píìkì yẹn ni mo fẹ́ tírìtì. alhamdulilayi. níbi à ń lọ lambẹ́wò. gbọ́ bí o ṣe sọ̀kẹ́ ọkọ ìsọ̀kẹ́ ni ẹ làwọn ọmọ yóò fi gbádùn lẹ́yìn ọba sí ma ẹ̀rọ àwọn alákọ̀wé ni ẹ̀yìn alákọ̀wé tẹ̀ bá ń ní àyọ̀ ọlọ́mọ òjò ọdún dáa fún yà ah! alákọ̀wé tẹ̀ bá wù gbèsè ayé wọn mo lẹ́ẹ̀kẹ́ pọ̀ honey when I see her I'm home ẹ̀ eh, wọ́n wá ní mara wọn tó ti dé nẹ́jọ́ gbàgbá ìgbìyànjú sọ̀rọ̀ wọn àkíyèsí ara wọn àwọn tiwa ẹni tá àmúlòwò ń jẹ owó gbólóbó tẹ méje rẹ kò ní ta polówó ìlú bẹ àwa ń bọ̀ látẹ̀ yìí àwa ń bọ̀ látẹ̀ yìí àwa ní àkúndìsí wa sí láti ló kó pamọ́ ní ká máa fẹ́ràn àwọn ìyàwó wa òun náà ti wá rí òun rí pẹ́ǹtì báyìí ẹni tó ń polówó oúnjẹ tí òsì kan jẹ́ ó ti fẹ́ kí ní gbólóbó tù gbogbo eré ẹ̀ ti gbóná àwa ayọ̀ látẹ̀ yà wá gé suwéèbà àti ilé òfin kò fẹ́ dà fún yìí ayé ìlú ẹrù ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tì ní má ìwọ lálọ́ọ̀dù yìí tó ṣe ṣọ̀kan pẹ̀lú àwọn tó gbarí lọ́wọ́ rẹ̀ olùsí ìwọ náà tó gbarí lọ́wọ́ bàbá ń bàbá tó ọfọwọ́sowọ́ pẹ̀lú bàbá yẹn àṣetàṣe ni agbọ̀dọ̀ lò ṣọ̀kan èmi àti ìyàwó mi ìṣọ̀kan ìṣọ̀kan tí ń ṣe pẹ̀lú ìyàwó mi òun ló jẹ́ lè fẹ́ mi wàláhì ẹ̀yọ̀kan náà mo ní ní ìfẹ́ mi lè lò ní sẹ́ni gbogbo àwọn tá a bá níyàwó kan àánú mi sì ń ṣe èmi náà sì ń ṣe ra mi àwọn oníyàwó kan wọn ẹ pé kí nìdí àwọn ìyàwó wa la fẹ́ràn ló jẹ́ afẹ́yọ̀ kan bá a bá fẹ́ rèé rí ara wa wọ́n yà fẹ́ méjì wọ́n kàn bá lóun gbóná ó sì gbé kéjì amẹ́yọ̀ kan ló ní bá bá lóun gbóná pé mo sì kí làmúlá rẹ̀ kò ní jẹun alẹ́ náà èèyàn ní jẹun alẹ́ náà lórí ni ẹ máa lọ ra búrẹ́dì kí n lé kéjì ìyá sáyidá kọ́ àgbẹ̀gbẹ̀ ń bẹ̀rẹ̀ lé wọ́n pè wọ́n jarun wọ́n jà lè jẹ́ ọ́ dáná ẹ̀yin àmọ́ ẹbí bá bẹ́ẹ̀ fẹ́ nìsín mo ti gbọ́n èyí tí àwo mi ọmọ aránṣẹ́ ni wọ́n fẹ́ inú ilé òtútù bá wù èyí lọ gbé gáàrú wa tó padà gbà ní wọ́n gbé wọn sọ òní fẹ́ yí wọn ọmọ èké tó fi mọ́ mi wa mo ní fẹ́ kí n bú bẹ̀ àá òye tí wọ́n á béèrè lọ́ọ́ kù ọmọ èké ni wọ́n fẹ́ èyí ó gbádùn lọlé àwọn bẹ́ẹ̀ wọn lọ fẹ́ rú ìdí tó fẹ́ rú lé èyí ó máa làjà pé ìjà iná lè yọ máa làdú èfi wọn fọ yẹn lérí jọkà tọrọ kan ò ní dàbí èkejì èkejì ò ní dàbí àkọ́kọ́ torí náà ìṣọ̀kan lọ́rùn léèrè ẹ̀jẹ̀ á ní ìṣọ̀kan nínú ọjà yìí nínú ọjà yìí ọjà tá a wà ń bẹ̀ yìí first bag of supermarket rẹ̀ ẹ̀rọ ọ̀dọ̀ wọ̀nyí ẹ lọ sí ẹni ṣọ̀kan bí chairman àwọn eléré wa bá ti ní no ṣé ìdélẹ̀ no. báwọn bàbá wa àgbà yín bá ní yes tí ó fi délẹ̀ tí wọ́n máa gbọ́dọ̀ ní yes yes yes. wọ́n jà á rẹ̀ ní mú mi nínú ìfìwàtà fi ní máa ní. ọlọ́run wá sàwọn abúwé ní gbogbo wa ní àwọn alápẹ́ ọlọ́run wá sí wa lọ́mọ ìyá níbi ìdígbàgbọ́ pẹ̀lú ọlọ́pàá ó sì wá lọ́mọ ẹ̀yà wọ́n bá rí mi tọ́kọ́ sára màsán ní ìdílé ọ̀dà wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh bàbá ní la ilaha illallah ìlú ni ah muhammadun rasulullah ọlọ́run sì wá lọ́mọ ẹ̀yà ó sì wá lọ́kọ̀ ṣoṣo níbi ìmánì ìgbọ́lọ́mọ bá ni wọ́n pè so ní nǹkan kan nulẹ̀ mọ́tò ọ̀gbàgbọ́ bàbá ní gbogbo ẹlòmí ọkọ̀ kalẹ̀ á mà sáré iná ni nítorí kíni ó sì kú náà ni kò sọ́gbọ́n. eégún tí wọ́n wù iná tí gàgà ò lé iná ti ayé àti tí wọ́n papọ̀ mọ́ra wọn ni kì í ṣe iná tọ́lọ́ wàlá ìwé òjò lẹ́yìn ilé òkú kò sí ń tọ́ra iná tọ́lọ́. ẹ bá gbàgbé kẹ́kọ́ lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run asálàmù àná mọ́tàlásì ó wá wálé ọ̀sẹ̀ ìwà pàtàkì aṣọ pupa ó ti gbọ́ gbáradà kásùbà alẹ́ àwọn akéwà náà ìgbà yá mi ají bọ́lọ́ mi ẹnu yálà ya lọ́wọ́ pẹ̀lú ẹ̀jọ́ tó kù rẹ̀ lójú ọ̀sẹ̀ kan yálà ya rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀jọ́ tó kù rẹ̀ lójú ọ̀sẹ̀ kan fáwọn wà lóṣù mẹ́sàn wọ́n fi wá bí ọ̀sá yìí ìtọ́ ń jẹ́ nínú ẹ̀yẹ yálà ya rẹ̀ wọ́n àbí ọyàn tó kù bìfọ́ ní sí méjàbí láàrin ẹran láàrin ẹ̀jẹ̀ ilé wàrà ti wá ẹran bẹ nù ọyàn ẹ̀jẹ̀ bẹ nù ọyàn wàrà sì rọra ń wá láti bẹ̀ funfun lẹ́wọ́ lọ́wọ́. ọmọ ọmọ wa mú káwá rí bẹ́ẹ̀dì láàrin ẹ̀bí yẹ ẹ́ ká ẹ má jẹ́ ọ́ yà yín lọ́dún náà ṣèbí nù ọyàn ni ẹ gbọ́dọ̀ rẹ́ jẹ́ náà. no no no no nípù nípù tí ń bẹ lérí ọyàn obìnrin ọwọ́ ní ihò márùn ihò márùn ẹni nípù yìí ò ní <laughs> ẹ̀rọ bìí bí a yà sínú. <laughs> wàrà yìí ti bẹ̀ẹ́ jáde àmọ́ wàrà ti

ọ̀gá bẹ kò mú. ẹ máa wọ ọlọ́wọ́ kí lè láàrin sẹ́yìn ìkànnì abẹ́lẹ̀ yẹn ọ̀dà ọlọ́mọ mẹ́jọ ni orí tí ó fún wọn jẹ àgbàtọ́ bá rà ẹnìkan wá kan kó owó tì bí kọ́lá kò tí kí lè náà tàbí ètò ọjà rìn kọ́dà adájọ́ tí wọ́n ń bèrè sí ìdè kò tó bẹ́ẹ̀ kọ́dà yìí torí náà èyí tọ́lọ̀ ń bá ṣe fún ọ yá máa dúpẹ́ èyí tọ́ bá kù máa bàtẹ̀ sùpá ni ń dára yẹn àràtọ́ dánú lẹ́mí ọ̀dà rárá àràtọ́ tó wọ dáadáa wọ́n súnmọ́ ọ lẹ́ẹ̀kan ń wọ́n súnmọ́ ẹlòmíì twenty seven years ló ti bẹ́rù mi nì bó oorun ọmọ ti dùn tó pé ká wọlé tóbi ká máa ṣe gbogbo ẹ̀ ká di tiwájú ká di jẹ̀yìn wọ́n ṣe jẹjẹjẹ ó sì súnmọ́. ẹnìkan sì ní wọn gbọ́dọ̀ súnmọ́ gbẹ́gí ó dúró ọkọ wa kò sí bíyàwó nípa lórí kíndùn ni wọ́n tún bọ̀ tó rí ma bó o rí ma ní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n wá ń jà ẹ̀wọ̀n náà kí ẹ̀ pọ̀ náà láàrin àwọn kan wọ́n tẹ́ bẹ́ẹ̀dì tó alimọ̀sá bàbá yẹn ẹ̀rọ̀pẹ̀ kí wò sí pé Allahu Akbar. ẹ wo bàbá yẹn àwọn kan wọ́n ọmọ wọn tẹ́ bẹ́ẹ̀dì wọ́n ṣe gbogbo ẹ̀ mọ́pà wọn àfa àṣàdúrà pẹ̀rẹ̀ ajẹrun lórí wọn wọ́n ọmọ. ó ní thirty two years tí wọ́n ti ń wọ́ ọmọ tí wọ́n ò rí ọmọ sì bẹ́ lórí ẹ̀ náà ọ̀gá sì wá àlè lọ boyfriend yẹn lọ́wọ́ lọ bí àwọn mọ́tò àlòkù kan máa kó sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì kankan ni níbẹ̀ wọ́n ara dúró sí. kì í ṣe ara dúró sí ẹ̀wọ́ bẹ́ẹ̀ àwọn kan ní nǹkan tó ń sìnkọ́ tí wọ́n ọmọ ń pèsè ọ̀gbìn ilẹ̀ ní pé ìfọ̀ ọ̀lẹ̀ lónìí kì í ṣe ọrùn wọn bẹ́ẹ̀ níbẹ̀ náà ló rún wọn wọn kó mu lóyún ìjẹ́ kí ló ní ìbejì. ẹ wo bí mọ́tò mẹkáníìkì ni wọ́n mú ìyàmọ́ báyìí wọ́n ti kó gbogbo kìnìún aṣọ tó fè wá lọ́lọ́mọ ọ̀dáhùn yìí. rọ̀bùnà wà ìjọ. ẹnu tí mo rí ni pé ẹ̀yin tẹ́ ẹ bá kírun ayé asọ́lẹ̀ wá. ẹ̀yin tí òun bá kàtí máa rán ọba ńlá la àní kí lọ́ọ̀rù rẹ̀ ń lọ mọ́kà. má lọ mọ́kà ọkàn ó ṣeré lónìí ọlọ́run ò ní béèrè mọ́tàdọ́ ọlọ́run irú irú ọlọ́run ò béèrè. akọ́ ń kú báyìí tí wọ́n jù wá nù sàárè tán pè kí kálukú báyìí dà wọ́n ní kó fi gbó sí kó fi náà sí tó ń sì gásà náà sí tiẹ̀ kálá sàáfin pé lọ́kọ́tà fún ìjẹ́ ẹ̀rọ wọ́n ti ń bì wọlé rí ọ̀rọ̀ wàhálà ti dé nù sàárè o wàhálà ti dé o irun ni wọ́n kọ béèrè ìjọ òkè òkè jó ń kírun bọ́ ọba ti kírun o ò lè rọ́dọ̀ ọlọ́run dé ọgbọ́dọ̀ kírun wákàtí mara ìṣẹ́jú pẹ̀lú láàbí kí bẹ́ẹ̀ náà asa ẹ̀ máa tara yín ẹ̀ wá gbọ́dọ̀ wọ̀ ṣe tá a fẹ́ nàìjíríà ìtọ́nà ń fẹ́ sábà ṣe ẹ̀ wọ asa ẹ̀ wá dá dámú dámú ẹ̀ dá asa ẹ̀ dá dámú àfá ó ti ẹ̀tọ́ asa mú àkọ́kọ́ adẹ́dà mọ́sálásí mi yóò kú yóò sì kú fún asa mú àkọ́kọ́ nù o ẹjẹ́ wọn rí ó di mẹ́rin ó di márùn bí ti di mẹ́rin ti di márùn lèrò dí lọ́ba wa yáyọ̀ wá kú sáfù ẹ̀yọ̀ kan péré ṣé ọlọ́run lẹ́yìn tán tẹ́ bá fẹ́ rí azamuti kún yín lọ́rùn kọ́lá wọ́n lè wá láti mẹ́lì mẹ́rin láwa kí azamu bẹ̀ òun náà ní ọmọ akẹ́kí lọ́tí ní Allahu Akbar. الحمد لله رب العالمين وما نحن يوم يومين إياما نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ألف لام الله أكبر ibẹ̀ lábẹ́ wá àgbẹ̀ kì í mọ́lẹ̀ ní wọ́n ti ń bo mi ni wọ́n ní bẹ̀ òun ni ẹ kó kẹsà lọ́dà ń bẹ̀ òun ọmọ ẹ bá yẹ ẹ lé kókè ẹ dàní ọ̀dàmì mi jìrì ẹ yìí kí yìí náà ẹni kí irú asábù irú asábù wọn àwọn bàbá wa ìmáàmù yóò kí ilé ayé ìwé dáadọ̀ ní ẹwà asábù táwọn kí lórí ẹwọ ọmọ tá a kí àdébí ní sọlú kama ọ̀rọ̀ ni mo sọ lè ẹ kírun gẹ́gẹ́ bí mi àdébí bẹ́ẹ̀ kí mi ti kí síbẹ̀ lè gbogbo wa wá kí wọn. tàbí ọwà lérí ìwú tí ò lè ro nǹkan wọn bẹ̀rẹ̀ lérí ìwé Buhari Musa tàbí nígbà nígbà àbáṣe wá sí lọ́wọ́ ẹnì kan bá ti fẹ́ fún mi ní àkáǹtì màdé lápò ọ̀rọ̀ mọ̀kọ́rọ̀ bẹ́ẹ̀ ẹ sẹ́ndì ẹ̀ o ẹ bá sẹ́ndì ẹ̀ mọ́tò gbèlè yín o lọ́pọ̀ àwọn ọmọ akéwì tó kàn mí ọmọ wa bẹ́ẹ̀ bí lábàá tó ń kó fún forty thousand Allahu Akbar bana wọn lágbàdo àmì tó kẹ pé ẹlẹ́gẹ̀dì náà ṣé àmọ́lẹ́ ẹlẹ́gẹ̀dì náà ló wọ àtàtì báyìí. lẹ́yìn ìwọ ìwọ bá ẹ wà á sẹ́ndì ẹ̀ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ á bàjẹ́ ọlọ́run àṣẹ unity ọ̀kan ṣoṣo lọ́wọ́ mi ká wa. bàtà náà fi ṣèṣàtẹ̀ ẹ̀ka rẹ̀ gún níyà. nǹkan yìí ẹ̀rí ọwọ́ ọwọ́ dàbí pé nígbà kan bẹ tí lè kókó dé wá bá wọn wọn wá dà gẹ́gẹ́ bí ilé tá a wọn tó ti pé amọ́bọnú ara wọn ni bí nǹkan bá ń ṣe léyìí èsì ń ṣe léyìí náà látara sọ̀rọ̀. wọ́n fi ká àwọn oníkàkùnrin àná. lágbájá ní sọ ẹjẹ lágbájá ọmọ atajà ní ìṣọ̀kan ní ìfà gbogbo ìfà ẹ lápẹ lọ ní ìṣọ̀kan yẹn ọmọ ayá ẹjẹ ní ìṣọ̀kan látara ìrànlọ́wọ́ wọn ẹ ti tún máa rí wọn ó tún dà gẹ́gẹ́ bí ilé tá wọnú ara wọn náà. kúnnù wàrà ìjà. واحدة أنا أقول له دوكا ربنا واحد a wà ọlọ́run ọ̀hún ẹyọ ni. nàbí náà. ti wá sí. Má yà lọ. Ònàbí ni ọ̀nà àwa ìjọ. Ànábì wa yọ kan ni. Yòsùrù náà wá ìjọ. Ẹ̀yin jáde tẹ̀lé àbọ̀rọ̀ sọ̀kan ilẹ̀ ń gbọ́ mi. Kọ́dà ìwé òfin wa, àlùkùránì wa, ẹyọ kan ni. Kí ló wá dé táwọn ò ní ṣọ̀kan? Ọkọ àti ìyàwó, èyí ti tẹ̀ ní ṣọ̀kan èyí ti tó ní ṣọ̀kan ìwọ ìyàwó bọ́ọ̀ bá gbọ́ fífìfì pọ̀pọ̀ rẹ fẹ́fẹ́ mi má bànújẹ́ má bànújẹ́ rárá wọ́n sì ṣàdúrà pé ẹ̀ẹ́n ṣé ta sí mẹ́rin àti tíma mẹ́rin tó ní òun wọ́n bọ ọbẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀mí ọ̀tàn pẹ̀lú ọ̀tọ̀ fẹ́fẹ́ lápẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ náà ń bọ̀ bóòlù ọmọ tó ọmọ tó bí fún ó ayé máa wò ó ràn ní máa wò ràn ẹ̀yin obìnrin ẹ̀yin láàánú àwọn ọkùnrin láàánú obìnrin ní ọkọ òfurufọ́bọ̀ ló sì dáná látara ìfúnkọ́bọ̀ yóò tún oúnjẹ fọ́gbọ́ ẹ̀ tọ́ oúnjẹ yìí èmi ń lọ bí ọmọ ìyanu ẹran ń bẹ lu kọ́kọ́ọ̀dù káwọn ọmọ ọmọ bá jẹ́ mo gbé síbẹ̀ ẹ bá yẹn lẹ́jẹ̀ kẹ̀ mú ẹran ẹ gan ọkọ òsì fún kọ́bọ̀ gbogbo ọkùnrin tí bá ń jẹ oúnjẹ yìí ẹ jẹ́ ọmọ tí ń jẹ ń jẹ ìgbẹ́ àbóbìnrin tọkọ lé tán àwọn akọlọ obìnrin wọ ọkọ ọwọ akáso kó gbogbo ẹ wọn gbé bàálà bọlẹ lọ yàrá ilé ti kọ́lé náà síbẹ̀ làdọ̀ lẹ́sẹ̀ ẹ̀ ẹ̀ wọlé dèrè níbo ló mọ̀ tọ́lọ̀ lọ bí bá ń sọ bẹ́ẹ̀ yẹn yẹn máa ń wọlé ń sọ ẹ́ yọ̀dà Ìbàdàn wọ́n ṣàfùwà yẹn àwọn ohun rẹ̀ lójọ́ tó wá jẹ́ wọ́n lọ nínú ìbàdàn ló ti wá ẹnu rẹ̀ ó mú un nígbà tó bá gèlè lọ́rùn ìdílé náà ní wákàtí àti ẹ̀fọ́ ni tó bá bẹ̀rẹ̀ wákàtí láàrin wákàtí yẹn máa ro orí ìpa yẹn àmì bí ọdá kẹ́wọ́ ìbàdàn yìí náà ni àbáyàyà ètò ìpìlẹ̀ ẹ̀sọ̀ kan. tẹ́kí wàhálà yìí bá a. ìbẹ̀rù ọlọ́run wọn ni gómìnà ọdún wọn ìbẹ̀rù ọlọ́run yẹn ti fún wọn òun jésù ní wọn kò bẹ̀rù jésù ẹ̀ aláàmẹ́bí nù wọn kò tẹ̀ dé tá àmẹ́bí wí bàbá pírẹ́sidẹ́ǹtì kò sí ìtọ́bẹ̀rù ọlọ́run nù wọn ẹ wo iye aago aago tọmọ bàbá pírẹ́sidẹ́ǹtì aago three hundred three hundred and forty six million méjìlá aago yẹn o ẹ̀ ní sọ̀kan fún pé kan mi ń bẹ lórí fóònù mi wọ́n ti ẹ̀ wá mú ìyàgbé tó three hundred and sixty four million owó tí owó àgbo ẹyọ kan nínú àdúgbò bàbá ti fi kan bàbá pẹ́ẹ́dẹ́tì. E láti náà wá ní ẹ̀rọ ọ̀pọ̀lẹ̀ àmàdé wáyé kí lè dé ẹ̀dá mú ni ẹ̀ka ìbájà mú kí lè dé láti jẹ́ ìwà ọ̀dẹ̀ yìí ẹ̀rí dé epo di tọ́jà ẹ̀rí dé sẹ̀mó di tọ́jà lọ́ọ̀yà ẹ̀rí dé. Yorùbá di jíwì ẹ̀rí lé ráìsì ráìsì fọ́ọ̀rì àti ráìsì lókà wọ́n súnmọ́ ra àwọn lórí owó ẹ̀rí lé. Ẹ wá ń gbé a máa gbé wa jẹ, ẹ lé ilé o. Láàbù lọ́wọ́. kọjá lọ èyí tó bá ṣe lọ ọlọ́run pé hey mr pefato àwọn ọ̀dẹ́gàn lọ́balẹ̀ two hundred ẹgba máa wà lójú náà lọ yes mr ayinke bansi bára wa ọ̀ya ẹ̀fọn ni wọ́n rọra fifty dollars wọn náà wọn náà yọ̀ máa lọ wọ́n wá báwọn ní fún fún mi lálọ́ ọ̀gá ẹ̀ẹ́dẹ́ wọn fẹ́ràn lu wọn ni ẹ̀ẹ́dẹ́ wọn fẹ́ràn ẹ̀ẹ́wọ̀n ti fẹ́ràn orílẹ̀-èdè wọn àwọn èèwọ̀ ẹ̀ẹ́wọ̀n ti fẹ́ràn àwọn ọmọ orílẹ̀-èdè wọn ẹ̀wọ̀ gan-an èéṣe bí èbá ṣe pẹ́rù nàìjíríà tí àrùbá àtàwọn ti rúru wa ebi ẹ̀ ń lọ òkúta bá jíwó kó ebi ọ̀hún rẹ̀ ń lọ ẹ wo fún ọtí sẹ́ni èyàn máa jowú dáadáa wá ní orí ẹ̀ èyàn máa jowú dáadáa wá ní ìlú ẹ̀ èyàn máa jowú dáadáa wó lè rí ẹ̀ ẹ lọ kọ́ńtì gbogbo kọ́ńtì rẹ lọ tán ẹ lówó Dubai ẹni ní Spain ẹni ní Australia ẹni ní Canada bí ẹ jí gbogbo owó wa lọ tán nígbà bàtà tí kò tiẹ̀ lọ ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n tàbí oníjì tó ti kó tiẹ̀ lọ ẹ ìgbà tó dì sí àwọn èyí tí ẹ gbà ìjọba nàìjíríà kí lẹ fi ṣe. ó lè gbé ó lè gbà. ebele fi elebele olùsí òun náà tún ní òun náà tún ní four trillion naira ní òun tún dá ilé ìpadà òun tóun jíko òun dá ìpadà four trillion naira gbogbo ọmọ nàìjíríà kọ́ máa fún wa ní five billion five billion wọ́n fún wa tán owó ti dùn kúnlẹ̀ yàrá yàrá. irú ìjọba wo ni ìjọba nàìjíríà ẹ̀yìn ìbàdàn àti irú ìjọba irú ìjọba nàìjíríà ò sí mọ́ kò sí irú ìjọba nàìjíríà ní ìjọba tí ò létò ìjọba tá aláwọ̀ tó ń kàwé lọ́hùn yẹn ọ̀pọ̀lọ̀ wọn wá wúlò fórílẹ̀-èdè wọn aláwọ̀ tó gbọ́n nù ìjọba àmọ́ bọ́ àwọn òwúlò fórílẹ̀-èdè nàìjíríà. emele bí emele owó tí mo sọ á kó làwọn èèyàn kú. káàpù lọ àfi àtúrà nìkọ́. abáyàrá ìwọ́n lọ́rọ̀ lẹ̀ òní káàpù lá à fi àtúrà nìkọ́. ìjọba nàìjíríà nígbà kìámà ẹ máa gbọ́ máa wọ́n ti dájọ́ aago ẹyọ kan three hundred and forty six million iná ọ̀ wá dúró ẹ gbọ́dọ̀ kó ìwé three hundred and forty kìíní mu kẹ́ ẹ̀ kó sí ní náà mẹ́fà four trillion tí èmelemele fi tọ́jú tó kó kalẹ̀ tó lóun dá díẹ̀ padà ná bẹ́ẹ̀ jẹ́ tó gbà yóò ẹ̀ fi fèsì náà mẹ́fà ẹ̀ mẹ́fà ẹ̀ wá kí ni tí ṣẹlẹ̀ Nàìjíríà gan àfẹ́kọ́ mọ̀ fún mọ́ ẹ̀ka wa gbégbà náà owó yẹn ọwọ́ ajẹ́ five hundred and kìíní kan billion tẹ̀lé wọ́n yọ ọ́nù four trillion tí èmelemele filẹ̀ owó tó wá kulẹ̀ yálà yálà túbọ̀ ọ̀dà padà níyì bàbá wa àyàgà bá kí lẹ́ bí ilé jẹ́ tún jàǹgà bá òun náà. kẹ́ẹ̀kù lọ bí ẹ̀kú ẹ̀nìkan ọmọ. ẹ báyọ̀ ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run níbi àwọn tẹ̀ ń bá ń wọ́n fi àkíwá ẹ̀nìkan ẹlẹ́gbọ̀n ẹni bá ń gbọ́ wọn ìgbọ́lẹ̀ Allahu Akbar. ẹ bẹ̀rù ọlọ́run.

ẹ wá wà wọn méjèèjì pẹ̀lú màláìka àṣẹ pẹ̀lú ìdèmí pẹ̀lú ẹ wọlọ ẹ sì lè rí wọn wọn sì pẹ̀lú wọn wá pọ̀ jù wọn lọ wọ́n tó wọn ẹ wù mí wọn sì pẹ̀lú ìgbà tí sọ̀rọ̀ lèmi náà ń wò yìí ń tẹ̀lé mi bí ti ń sọ̀rọ̀ ń bẹ̀ eléyìí náà ń tiẹ̀ náà sì bẹ̀ ń bẹ̀ ń na náà là ń bá yín sọ kò sí tó pilẹ̀ ṣọ̀kan ìbẹ̀rù ọlọ́run ni máa fa ọbẹ̀rù ọlọ́run yóò jẹ eré ibú ìyàwó ẹjọ́ lọ́jọ́ kìyàmà kọ́ fipò kọ́ àrùn rà yányá tí ọba páyọ̀ ọlọ́run yóò jẹ ìyà. látún kiri fún àgbẹ̀yà fi ìṣàkọsí lèkè sí màtí. fa iná ọ̀pá kàá.

bọ̀yà àbí bọ́nà bèsì gbogbo orin ẹ̀ lọ́mọ àgọ́ kọ́dà ọmọ tó kú ọ̀run náà gọ́ àjẹ ń rìn ó wọ ọ̀dọ́gbọ́dọ́ lè ní. wà á ní mẹ́rin náà níwá ìwọ nìkan kí n sọmọ ìyá wa ìwọ nìkan sì ní ààrẹ bí. ẹ dákun ẹjọ́ bẹ́ẹ̀ bá já ẹjọ́ ẹjọ́ máa rìn lọ dáadáa wọ́n mọ kọ́kọ́ gbalẹ̀ akáyè ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà gbalẹ̀ akáyè kan máa ti ń ṣe ń lọ ní lónìí.